yorùbá bọ̀ wọ́n léré báyìí la fi bára wa ṣe ẹrù la fi ń dáàbò ọmọ ọjọ́ ìlù tí àwọn ọlọ́dẹ máa ń lù tí wọ́n bá fẹ́ ṣe ìpà ìpà ara wọn tó bá lọ tó bá sọdá sódì lọ́hùn sódì kejì lọ́hùn ìlù tí wọ́n máa ń lò ní pé eré la fi ń bára wa ṣe ẹrù la fi ń dáàbò ọmọ ọjọ́ gbogbo ilé ìta ṣe lórí ètò Ojúmọ́ Ire eré la fi ń bára wa ṣe ẹrù báyìí la fi ń dáàbò ọmọ ọjọ́ ẹ̀rí àbúrò mi ẹ eh, kì í ṣe ọmọ burúkú àfàfi ṣe kíni káfi kọrin lẹ́kọ̀ọ́ ni nítorí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé hmm, ṣẹ́rẹ́ ni tí wọ́n ń bú ní dáńkó ara wa lẹ́ẹ̀kan wọ́n ẹ̀ ṣe dáńkó o ọlọ́run alàyè ń gbọ́ olórin kí wá ṣe olórin ṣá àwọn olórin hip ẹ má jẹ́ ń nígbà tẹ́ bá ti rí ọ̀rọ̀ ẹnu wọn orúkọ wọn gangan ni latif Alabi kì í ṣe Pasuma latif Alabi làlá ẹ máa gòkè olókè kẹ máa lọ tẹ pípùs ẹ̀yin ọlọ́tẹ̀ ẹ máa tẹ̀lé loser kẹ́yìn máa <laughs> ṣiṣẹ́ káwa máa gbádùn àwa jẹ́ wèrè ni kẹ́yìn máa ṣiṣẹ́ káwa máa gbádùn ó ti ṣẹlẹ̀ sáwọn white kẹ́yìn máa ṣiṣẹ́ káwa máa gbádùn ṣé mo rọmi sápò ni kẹ́yìn máa ṣiṣẹ́ káwa máa gbádùn. sápà eh? kọjí eh, kí wọ́n máa ní kẹ́yìn ẹ eh, ah. ṣẹfẹ́ máa lo ẹ fún mi ni. wọ́n ti bó tẹ̀ jẹ́ pé ẹ ti bú mi látàárọ̀ èmi náà pè ní dáńkú mo ah. gbà bẹ́ẹ̀ no film trick ni yẹn yẹn ń ṣe original original gbọ́dọ̀ la wà fake ni ẹni yẹn ti lọ àti lè lọ ìyẹn ti lọ àmọ́ yẹn rí ọmọ yẹn bàjẹ́ tí bá mú ah máa nà <laughs> tí bá yẹn sí wàhálà èmi gan máa nà tí bá rí ó sọ̀rọ̀ sí Mr Lala máa sọ máa nà. sí wàhálà. ayé yóò ní bàjẹ́ jára bí mo ṣe ń wọ irùngbọ̀n yín ẹjọ́ wọn ṣáìdì ọ̀dọ́ ìlú wo gangan ni. ọmọ bíbí ìlú Èkìtì ni mí. Èkìtì ẹ kọ́kọ́ kí àwọn aráalé náà léde Èkìtì. ẹ̀yin okun ẹ̀yin aráalé ẹ̀yin okun ẹ má bínú mi ò mọ èdè sọ dáadáa ṣùgbọ́n èyí tí mo mọ̀ máa kàn máa sọ fún yín <laughs> ìyẹn okunlúlé uh-huh. ìyẹn aráalé ìyẹn tèmi ní ìbàkì ìyẹn tèmi ní adó <laughs> ìyẹn tèmi lọ́yẹ́ ìyẹn okun mo kàn ní kí. èkìtì dè yéye èkìtì yéye o èkìtì yéye ibi tí mo mọ̀ mọ́ nu ẹ̀yìn tí mo mọ̀ sọ́ọ́ nípa ẹ jẹ́ ẹ jẹ́ fílẹ̀ bẹ́ẹ̀ ẹ ń sọ nǹkan lẹ́ẹ̀kan káwọn máa ṣiṣẹ́ káwọn máa gbádùn kí nìkan tó bá eléèdè ṣórin ní àbọ̀rọ̀ abẹ́kan fi ń pàṣà mọ̀rọ̀. ṣẹ́rí orin ni a wà ní kinní nígbà kan ni ọ̀rọ̀ yẹn wá pé a kí ló ń ṣe ẹ yé kémi máa ṣiṣẹ́ kí wọ́n máa gbádùn hmm, ọ̀rọ̀ yẹn kàn jẹyọ láàrin jẹyọ láàrin ẹgbẹ́ yìí àbí tẹ́jọ ń tàkùrọ̀ sọ. àjọ ń so ìyẹn wá gbé àwọn méjì wọn kàn ń báwo ni máa ní pé mi ò ní fún ẹ ọ̀nà ṣé kèmi wá máa ṣiṣẹ́ kí ìwọ máa gbádùn ni ah, hmm. ibi tí ọ̀rọ̀ yẹn ti jẹ́ ọ̀rọ̀ yẹn ti lọ mú wá nìyẹn ṣẹlẹ̀ ìdẹ́ nǹkan ipò ṣe àpòsíbi tọ́rọ̀ ti lè wá. so ìyẹn ni pé mi àtàtà àwọn tí wọ́n lè sọ̀rọ̀ sí kẹ́kọ̀ọ́ mọ́dọ́rin nìyẹn. lọ́dọ̀rin nìyẹn nítorí wá tèmi láì kí bẹ́ẹ̀ ni pé kí àbúrò mi máa ṣiṣẹ́ kémi máa gbádùn orin eh, ata. àwọn wa sọ pé ṣé àwọn ni tẹ̀fí máa sọ pé kémi máa ṣiṣẹ́ kémi máa ṣèmi rọ ẹ ṣe ẹ̀yin ó bẹ yín bá ìṣòro ọmọ sápò yẹn kẹ́yìn máa ṣiṣẹ́ torí ó ti ṣẹlẹ̀ sáwọn white. Hmm. lọ́nà ló gba ṣẹlẹ̀ sáwọn white. ah ó ṣẹlẹ̀ sáwọn white. kò yé mi ẹ jẹ́ kó gbára lé mọ̀. Ah, irọ́ o ẹ má jẹ́ ká ká má lọ bẹ̀ rárá ẹ má jẹ́ ká lọ bẹ̀ rárá. ayé yóò ní bàjẹ́. àṣẹ. gẹ́gẹ́ bí olórin hip hop ó hmm. tó bí ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ àti pé bóun hmm. gangan lẹ ṣe bẹ̀rẹ̀. <clears throat> a bẹ̀rẹ̀ látòrí inú go slow. traffic Èkó èmi lọmọ tó máa ń ta lemon sweet nínú nínú hold up nínú mọ́ọ̀lù ẹ̀. ládùúgbò wo. Ah, kò sí ibi tí èmi ò jẹ́ sí nínú ìwé èkó yìí eh? ẹni tí bá mi pàdé gan rí gbà náà ẹ sọ ń sọ pé ẹ ti kiri rí ẹ mọ mọ mo ti kiri rí nínú goslow nínú goslow nínú nínú mòlù ẹ nine eleven ṣe rí gbà yẹn súwìtì wa yẹn la máa ń fi compose orin oh yes oga madam i don come again o na me dem dey call doctor papapa doctor pupupu wey dem dey show for ait ait ló ń bẹ ń gbà náà hmm. make i do my papapa pupupu make una see this is zoro mentor no more kata no more cough eléyìnlé kó lé kata ọmọdé lé ló ṣe kù ìgbà yẹn ni àwọn èèyàn ti ń sọ fún mi pé ah ìwọ ọmọ yìí ló ń ráàpù báyìí ló ń ṣe kíní báyìí ìwọ máa jẹ́ ká hmm. mú ẹ lọ sí stúdíò kó tiẹ̀ ṣorin nígbà náà lọ́hùn that was two thousand and six hmm. a drop mo rí ìyanu. mo rí ìyanu ẹ kọ́ fáwọn ará ilé jẹ́ mọ bẹ́ẹ̀ ṣe ìyanu. when i think the past i never lose my mind òun ojú mi rí ẹnu kó máa lè sọ then i'm saying mo rí ìyanu ìyanu mo rí ìyanu ìyanu mo ìyanu ìyanu hmm. mo ìyanu ìyanu ìyẹn ni pé bẹ ṣe jókòó tójú ojú gún régé tí gbogbo fìlà dúró déédéé ẹ ti rìn. ṣe ah! rí Ọlọ́run survive hmm. ìyà ò jẹ wá à ń survive hmm. ẹ̀rí tá a bá ń sọ pé ìyà ń jẹ wá bẹ́ẹ̀ ni pé àkàn tún ṣépè fúnra wa ni. Hmm. ṣé pé ìyà ò jẹ wá survivor ni. pé èèyàn ṣáà ń gbìyànjú láti débẹ̀. pé à ń ṣáà ń tiraka pé a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó fún wa ní àǹfààní àtòrí ọ̀fẹ́ àti orí ọ̀fẹ́ láti gòkè. Hmm. ìgbà gbogbo gba tẹ́ ẹ̀ wá ń ta tẹ́ ẹ̀ ń ta súwìtì inú mo lọ ẹ̀ ṣé ó lẹ́yìn kan tẹ́ ẹ̀ wọ́n nú àwọn tó ń kọ́ hip hop ńgbà yẹn náà pé à ó wù mí kí n dàbí lágbájá kí n dàbí ọwọ́ àdúrà kí n dàbí. ẹ ẹ rí i nígbà yẹn náà hmm. hip hop ò tiẹ̀ sí lórí mi torí orin méjì ni bàbá máa ń play. ìyẹn bàbá tí. Sọ̀ní Àdé àti Ọ̀làǹdó Ọ̀wọ̀. so àwọn orin méjì tó wà lórí nígbà yẹn. ẹ rí àwọn orin yẹn làwa gbọ́ ṣé ti yẹn so ìgbà tó yá tó di kíní èèyàn tí mo tún lè sọ pé mo àwọn olórin fọ́rìn yẹn ni mo tún láìkì tí mo ń wò pé ah èmi náà fẹ́ dàbí liwin mo fẹ́ dàbí fifty cent hmm. mo fẹ́ ṣe kíní ìgbà yẹn ó tẹ̀ nígbà yẹn gan màá tún lọ raṣọ fifty cent máa gbé sọ́rùn máa jẹ́ kí n la ẹ̀ ìgbé ẹ̀ kémi náà ṣáà máa ṣe bíi hmm. kíní ṣùgbọ́n bọ́lá ń ṣe kọ ìrìn àjò ẹ̀dá hmm. kò ní ṣaláì máa ṣe bẹ́ẹ̀ni. so ọlọ́run ti ní pé orin yìí náà ni. ẹ ká wá wò báyìí ẹni ní lọ́dún náà lọ́hùn àwọn orin tí dáàdì máa ń play lórin tẹ́ gbọ́ dàgbà ìyẹn ni wípé natural ẹ̀yin ò ní lọ́kàn pé fẹ́ kọrin àwọn èèyàn ló ta yín lólobó ìgbà lọ́hùn sọ sí yín lẹ́nu pé ẹ̀dẹ̀ lóhùn orin yẹn ní kínní yìí ṣé ìgbà tẹ́ wá ń gbọ́rọ̀ àwọn orin yẹn ẹ̀yin náà wá wò pé ẹ fẹ́ máa kọ́ nílànà tàwọn Sunny Adé ni àwọn ti bàbá wa Sunny Adé Àbọ́làńdọ̀wọ̀. ṣe rí ó nígbà kan tí bàbá kan bàbá yẹn wà ní àdúgbò wa ńlá ó máa ń sọ aládùúrà ni ó sọ ó ní ọmọ yìí ó ní orin ló máa kọ hmm. bó ṣe rí gbogbo gbà yẹn lọ́kàn wa èmi fẹ́ di sí mo fẹ́ di aeronautic engineer hmm. ló wà lórí mi. Hmm. ó túmọ̀ sí pé ẹ kàwé ẹ̀bùn yín wà ẹ padà tún kàwé. ṣé ó ti yé yín mo fẹ́ nǹkan tó wù mí lọ́kàn ara mi ni pé mo fẹ́ máa bí plane ṣe máa ìgbà míì tí n bá jókòó torí Òṣòdì tí mò ń gbé airport súnmọ́ ilé wa so tí plane bá ti gbéra ó máa ń wù mí máa ń béèrè pé kí ni nǹkan kan tó ń jẹ́ kí kinní yìí fò hmm. mo fẹ́ mọ̀ so ní ọkàn mi ó wù mí pé tí n bá ti láti bá ti lọ school tí mo lọ university mo fẹ́ lọ mo fẹ́ lọ ṣe aeronautic engineer mo fẹ́ máa tún plane ṣe kí n máa ṣe hmm, nígbà tó yá tásìkò dé agbára òbí ò gbé hmm. owó yẹn ó kì hmm. a ní láti dúró sí ẹgbẹ́ jẹ́gẹ́dẹ́. ok kò sí wàhálà ó yẹ Ọlọ́run ó yẹ Ọlọ́run ju bẹ́ẹ̀ ṣe sọ lọ nítorí pé ohun tó yẹ Ọlọ́run fẹ́ fún wa eh, eh, eh, Ọlọ́run ní rárá o because Ọlọ́run gan béèrè lọ́wọ́ yín pé báwo lẹ ṣe lo talent ẹ gbọ́dọ̀ ní má ṣe talent rẹ mọ́lẹ̀ arákùnrin olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀. ẹ má bọ̀ sádùúgbò kan lọ́mọ ọkùnrin ẹ jọ jàre àlejò mi nǹkan kankan tún wà tó yẹ pé púpọ̀ náà àwọn òbí tó máa ń wà lọ́mọ ọkùnrin ah, olórin artiste ọmọ mi ò kọ́ hip hop èyí sì lá máa ṣàgì àwọn bàbá kan wọn ní ṣáàgì wọn máa fa ṣòkòtò sílẹ̀ àwọn máa fa ṣòkòtò sílẹ̀ àwọn gbé ṣòkòtò sílẹ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ wọ́n tún máa ń fi ojú lẹ́gbẹ̀ẹ́ kan ọmọ ojú ọmọ burúkú àwọn tó bá tún ṣe hip hop artist wọ́n máa ní bóyá púpọ̀ nu wọn wọ́n ń fa ìmukúmu oríṣiríṣi nǹkan mo wá fẹ́ bí yín sìn pé gẹ́gẹ́ bí hip hop artist tèmi dẹ̀ ti rí yín mú báyìí torí ká tó rí yín mú débi àṣe díẹ̀ pẹ́kúpẹ́ díẹ̀. bẹ́ẹ̀ ṣe tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wa yìí mo wá fẹ́ bí yín ṣé tẹ̀yin náà bá fẹ́ kọ orin kí lẹ fi inspiration yín ṣẹ́yìn náà máa ń fa fífà ẹ̀mú mímu gẹ́gẹ́ báwọn tó kù ṣe máa ń ṣe àbọ́tọ̀ lórìn àbọ́tọ̀ ṣe máa ń fínfín fín àbọ́tọ̀ lórìn ní tiyín. wọ́n ní bí àgùntàn bá bá já rìn wọ́n ní ó máa gbọ̀nsẹ̀ ó máa ṣe gbọ̀nsẹ̀ ajẹ́gbọ̀nsẹ̀ ẹ̀rí mi pa. o hmm. ṣe rí tó bá wù jẹ ṣe rí ìwà ìwà nígbà nígbà míì nǹkan tó wu ẹlòmíì láti ṣe òun ló ń ṣe kò ń ṣe ń pé torí pé ó ti àwọn kan ń ṣe tàbí pé ó wà pẹ̀lú àwọn tó ń ṣe hmm. ló ṣe ṣe àbí torí pé ní industry ìsìn àwọn àwọn kan tiẹ̀ bìlíìfù pé dandan ni káwọn ya tàtú sí ara. ẹ̀yin ò ní báyìí. irọ́ o. ẹ̀mí kò ti bá a ta bá yọ aṣọ yìí bóyá kẹ́ ẹ bọ́. ẹ̀ẹ́dẹ̀ lè rí mi kí n lu etí kí n lu gbogbo ara ẹ mọ kọtẹ sọ ó dàbí pé ẹ dirun àwa ń rí lẹ́gbẹ̀ẹ́. ẹ ṣe wá rí ti irun dídì. ẹ fi àwọn ará lẹ́nu jẹ́ kí wọ́n rí pé ẹ dirun. ṣe rí ti irun dídì yẹn mo lè di to anything torí pé kí ni ọlọ́run ló fún mi ní irun yìí mm-hmm. ṣó ti yẹ yín ó sì ní kẹ́ ẹ máa dì mi ò fi ẹ ẹ lẹ́ẹ̀ bá rí mi pé bóyá mo fi attachment àbí kíní kan pé bóyá mo attach ẹ̀ mọ́rùn mi torí pé kí ni tó bá tí o bá ní oore ọ̀fẹ́ láti jẹ́ kò sẹ́ni tó máa sọ fún mi màá gẹ̀ torí torí ẹ ìjọ mímọ́. ó láti ṣọ́ọ̀ṣì iná ti kẹ́ ẹ mọ́ gẹrun eh, eh. ẹ fi wá ń dì kó mọ̀ bá pọ̀ jù. ẹ má wulẹ̀ tẹ̀yẹ ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká lọ nínú ẹ. ìdí mi wá fẹ́ gbọ́ ni pé ṣé ká sọ pé lógo yìí ni irun yìí lógo tèmi ni lógo tèmi ni àwọn kan wà tàtú ni lógo wọn àwọn kan wà kan lu tí kan bíẹ kan di lu imú mm. gbé sí kinní òun lógo wọn oníkálukú ló ní lógo tiẹ̀. làlá n tẹ́ ń sọ fún àwọn fans yín lé ní ni wípé tó bá di ọ̀la wọn ò ní padà wá rí yín wípé ẹ ti padà lọ lu etí ẹ̀wọ̀n pọ́n máa padà hmm. wá wá sọ fún yín pé wá sórí iṣẹ́ àtàbàtúbà tó lórí ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ ní. ẹ bá ti rí mi níta tí mo lu tí àbí tán ni mo lu èmi kọ́ o wọ́n gbá wọ yín wọ́n gbé àwọ̀ mi wọ̀ ni. iṣẹ́ yìí gangan. èmi kọ́ o. kó tó di pé a lọ lórí ètò tí bí tẹ̀ ń sọ lọ ẹ yàbàrá o ṣé ẹ máa ń fa fífa ẹ̀ fínfínfín láti gba inspiration. Hmm omi ni fífún mi. omi tútù ni inspiration títí mm. so ti máa fún yín lómi tútù báyẹn máa bọ́ lọ ni o ah. ok gẹ́gẹ́ bí ohun tá a gbéyàwó lórí ètò tẹ́yìn náà ti wá bá wa fẹ́ lójúlẹ̀ kan ṣé ká wá sọ wípé ìwé tẹ́yìn kà ẹ lẹ lọ ẹ ka ìwé. ìwé ràn mí lọ́wọ́ ìwé ràn yín ọ̀nà ó ló ti fi ràn yín lọ́wọ́ ní ṣókí ká tó lọ. ìwé ti gbé mi dé ipò gíga o hmm. ìwé mi ó ti gbé mi lọ sí ìlú òyìnbó mo hmm. ti gbé mi ó ti jẹ́ kí n mọ àwọn èèyàn pàtàkì láwùjọ hmm. pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúmọ́ Ire pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ làlá àtẹ́wọ́ pé ah, wọ́n ti pé ká wá tẹ̀lé lúzà ẹni tí mo ti ń wá tipẹ́tipẹ́ ẹ ṣe olórí ẹ ṣe àtàbà tó tẹ bá mi gbé wọn wá bẹ́ẹ̀ ni tẹ́wọ́ wo wípé ọ̀nà wọn lẹ́lẹ̀ gbà kan sí wọn ah, ah, ẹ tètè bá mi fún gbogbo àwọn olólùfẹ́ wa nílé láwọn ọ̀nà tí wọ́n lè gbà kan sí lórí Instagram amlala am L L A A H lah lah lórí yes amlala lórí instagram kan kó papọ̀ Lala. lórí instagram lórí twitter call me lala. call me lala call me yẹn c a l l m e l a h l a h. then facebook ńkọ́. lórí facebook lala. Mm làlá ni lórí facebook. bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ náà lọ gbogbo ẹ̀ lólùfẹ́ wa am làlá ni lórí instagram lórí facebook làlá lásán náà ni lórí twitter call me làlá mo lérò pé ẹ ti dé gẹ́gẹ́ bí wọ́n ṣe fi lé yín lọ́wọ́ tó àwọn afẹ́lẹ́ ṣe kí ni afẹ́lẹ́ ní ká fi lọ sókè lọ́nà tá bá padà dé ojúmọ́ rẹ. kó tó wá wọn ò ní choice wọn rí gbogbo olólùfẹ́ ọmọ ọ̀tá ẹ̀gbọ́n mi ní jọ̀gbọ̀n lọ́wọ́ yẹ ká ìmọ̀ pé wọ́n ní jọ̀gbọ̀n bá ṣe ń lọ sókè lọ́ọ̀ náà bá ṣe ń ṣe kí ni ta ní ká máa sin làlá kí wọ́n wá lọ jẹ jíjẹ mm. kọjẹ mímu ẹ̀yin máa ṣe gbádùn kẹ́ máa jẹ gbádùn orin tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jù fọ́nrán tí wọ́n ṣẹ̀ jù síta ẹ lọ jẹ gbádùn ẹ̀ à ń bọ̀ ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.